شاهد من حديث أبي هريرة رضي الله عنه àrùsọ̀ láti tún sọ ìdàkejì náà tí wọ́n bá ní àwọn àyè tọba jẹ́dà tí ó fẹ́ kọ̀fẹ́ kọ́rà kọ̀fẹ́ tí wọ́n máa pẹ́ ń dàjú ti yẹ lọ àfẹ́ ń bá fẹ́ mú kàtà rẹ̀ fẹ́ lẹ́yìn náà anubi sallallahu alaihi wasallam ọba dada salesa pẹ̀lú àwọn kẹkẹ kan kò sefa àwọn anabi tiẹ̀ lọ sáájú rẹ̀ tó sefa ní sọ̀rọ̀ sallam bákan náà ó sọ lọ́n wá tún kà nínú àwọn nǹkan ìdí ọ̀sẹ̀ pọ̀tó ó ní wàjú ilẹ̀ tìlíyàlà arb mọ́sílẹ̀ ọ̀tọ̀húrọ̀ ọba dada lára àwọn ẹ̀sà tó sàmì ó ṣe gbogbo ààyè lórílẹ̀ rẹ̀ ní ibi mo ti lè kírun ó sì pẹ́ ẹ̀bẹ̀ ní tó wúlò fún mi tó sì máa tí mo lè fi sàlùwàlá ànábì sọ́bà ń lòdìdì gbogbo orílẹ̀ ọlọ́ in tó sì jẹ ọmọ sọ̀rọ̀ yìí in fi ń dúpẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì tiẹ̀ ti lọ tí wọn ọba dé ààyè tí wọ́n ti máa ń jọ́sìn fọba dẹ́dà fún òní jọ́sìn tàbí àwọn ọmọ wọn náà nígbàtí ọba dá yìí wọ́n yà máa lọ ìjọsìn lára tí wọ́n èdè rẹ̀ ṣùgbọ́n nàbí sallallahu wasallama lára àwọn oore tá a bá dẹ̀ wo nǹkẹ́ iná ni tá a bá ń travel bá wà ní airport kásàtì wádìí kàtọ́má tá a bá rí mọ́sálásí ń bẹ̀ èmi àti aláwìyé ní ọ̀sẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn lọ bá a ṣe dé kọ́tọ́rù ní dáwà àti àbúnàbílà fájìrù ti tó akàwọ̀ ẹgbẹ́ kan ah, àwọn ẹ̀sán ìyá lọ bá ṣe tò lẹ́gbẹ̀ báyìí abábọ́ ẹgbẹ́ kan àtàbàrà ní ìyàpọ̀ àbára ń ṣe rán bẹ̀ níbi àti mọ̀ lábára àmà méjì àmà ojú bí ọmọ 40-40 yà sí lọ lábá nípìnlẹ̀ wọn ṣùgbọ́n wọ́n ti dọmọ Amẹ́ríkà torí àárí wọn náà ní jẹ́dà nígbà tí wọ́n ń jẹ pásọ́ọ̀tì wọn wò ẹ̀sìn ní ìdùnnú ọmọnà bá sáré gbé bájì wọn lẹ̀ wọ́n sí àdóde bàbá àti màmá wọn nàmà bá jọyìn wa àtọ́lọ́kùnrin kan náà ẹ̀hẹ́ tó bá jẹ́ pé kọ̀wà aláòdì nù ìsìláàmù bẹ́ẹ̀ a mọ̀ wá gbé ìbàdàn sọ́rùn lọ títí títí tẹ́ yóò fi délé ó wá lè rẹ̀yàn mẹ́rin tó ti rẹ̀yàn tẹ́lẹ̀ kọ́ wá jẹ́ pé ṣe wà yìí ọba dẹ́dà fúnlẹ̀ máa dé pé táàbà tí ìdè bí mọ́sálásí bá o a lè kírun kéèyàn wá mẹ́ta ó sì ní ẹ̀ tó gbọ́dọ̀ padà àti rẹ̀ ní tí ọ máa wò pé ẹ̀wò ńgbà tí mi sọ́ta pé mo jẹun tí ó sì máa jẹun lọ dẹ́dà rọrùn bẹ́ẹ̀ kọ́dà pálọ̀ wa la wà àti ẹ̀rí bòmí ẹ̀yìn ilé ibi tá a lọ ọlọ́gbà tẹ́yìn ẹ̀jẹ̀ àṣírun iwájú ìta wa ẹ̀jẹ̀ àṣírun wa ṣùgbọ́n tó ń ti àgbọ́dọ̀ kírun ń bẹ̀ àwọn èyí táwọn àfáàfà máa lọ ń bẹ́ ń bẹ̀ àwọn èyí tẹ́rì wá lórí ẹ̀ ń bẹ́ ń bẹ̀ àwọn èyí tẹ́rì wá lórí ẹ̀ tẹ́rì yàn ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ṣe pé nǹkan mi ni àwọn àfáà fi ṣàlàyé ẹ̀ ọ̀nbẹ ìní ìṣẹ́ ṣe pé ìsìnbáàtù ọ̀rọ̀ nàbí sọ̀rọ̀ sálàmù ṣùgbọ́n gbogbo in tó kó àwọn àyè ìsinú jù ó náà ní àdíìsì tí ìmọ̀ mùsùlùmí ti bá wà wabnu maja min hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhu mardahuma wípé annabi sallallahu alaihi wasallam naha an yusalla fi sab'ati mawaqina naha an المزبلة والمجزرة والمقبرة وقارعة الطريق وفي الحمام وفي مواطن الإبل وظهر بيت الله وفوق ظهر بيت الله أو أي مجي أو أنه حديث أبلا بن عمر ṣùgbọ́n abùkátà kama àwọn ibi tààtì bọ̀rọ̀ kírun nítorí wípé hadithi ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ní tí ó rinlẹ̀ jù lọ́wọ́ àwọn mímà kí sì ni hadithi ọ̀rọ̀ ó ní ànábì sallallahu alaihi wasallam المكان الذي تذبح فيه البهائم orí odò tí a ti ń pẹran ó di méjì wàlmọ́kùbàrọ̀ ìtẹ́ ibi a bá ti sìnkú sí àgbọ́dọ̀ kírun bẹ̀ ó di mẹ́ta wà kọ́ọ̀rì àtútọ́rì àárín ọ̀nà àgbọ́dọ̀ kírun bẹ̀ ó di mẹ́rin wàsílẹ̀ hammam ibi àbá ti ń wẹ̀ táwọn yẹn ti ń wẹ̀ àgbọ̀dọ̀ kírun bẹ́ wàsí màwá bílì ibílì ibi àbá ti fi agbo ràkúnmí àgbọ̀dọ̀ kírun bẹ́ wà fáwọ̀kọ̀ zahari bẹ́ẹ̀ ìtìlá òkè kàbá ó ti rí bẹ́ẹ̀ rí ṣùgbọ́n lásìkò táwà ìta ní ọlọ́kè kàbá ń bọ́ ní ó ti fẹ́rí ládà ṣùgbọ́n ìgbà tí wọ́n lè rí gùrí ń bẹ bẹ́ẹ̀ àṣùgbọ́dọ̀ kírun níbẹ̀ hadithi ó kó àyè méje sínú lẹ́ẹ̀kankan náà ṣùgbọ́n kọ́ fẹsẹ̀ mọ́lẹ̀ dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn ń bọ̀ àwọn olówó afẹsẹ̀ mọ́lẹ̀ kí sì ní ẹ̀rí tí ń bẹ lórí wọn lótìtọ́ àdíṣe ilé ọ̀fẹsẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n bí ìṣùwà tán ní sọ̀rọ̀ sọ́nà sọ fẹ́ bí àti wípé al'arbu kulluha masjidun gbogbo orílẹ̀ ọlọ́n pátá kò síbi tẹ́ ti lè sin lọ́mọ tẹ́ ti lè fúrí balẹ̀ fún illa al-maqbara ẹ gbọ́dọ̀ kírun tí bí wọ́n bá ṣètò sí o àwọn bọ̀ alimakbaro a ti sọ̀rọ̀ tọ̀pọ̀ díẹ̀ lórí títí ẹ̀ tí wọ́n bá ti ti kù bí kan makbaro ní ń pè ìbá jẹ́ sàárì ẹ̀yọ kan ibi tí wọ́n ṣètò sí أدرناوي من حديث أبي هريرة ومن حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها وغيرهم من الصحابة ومن حديث أم سلمة wípé ó ń sọ̀rọ̀ ní la'natullahi alal yahudi wan nasara ìgbèjìnà síkì ọlọ́run kọ́ máa báwọn yahudi àti nasara kí ni wọ́n sì kánú yattakhiduna qubura anbiya'ihim masajid gbogbo bí wọ́n bá máa wá lọ bí ìgbà tó jẹ́ ìkọlọ̀ ní ẹ́ ń pè yọ ní fi ń pa tá a bá wọlé yìí náà àwọn tí wọ́n ń ṣe tí ẹ́ sì ń pa mùsùlùmí náà ọwà ò àwọn àyè ń bẹ nílùú kọ́ kàkà sí kọ́dà Ìbàdàn ní tiẹ̀ táwọn èèyàn ń lọ rí kí ọ̀ sí sàárì wọ́n ń sì ń lọ sàdúà níbẹ̀ kọ́dà kí ètò wá sọ̀fẹ́ nígbàtí ìyàn bá tún fowó lórí ibú wọ́n ń ta tíkẹ́ẹ̀tì fún wa táwọn èèyàn ó tó lára àwọn ń tẹ̀rí ìsìláàmù dúró lódìdí yorùbá náà dúró lódìdí ní tí yorùbá ń kílẹ̀mù dì sínú pé òun ọ̀parẹ́ mọ́ ìsìláàmù ńlá ọlọ́run ní jẹ́ ní tí yorùbá ń sọ fún bàbá àti mọ̀síláàmù wa ó tàbáwárá àfáàgbà kan àfáàrà ó mọ̀ pé ah, áhà lẹ́yìn bá lọ bí sàárè rẹ̀ ẹ wo Islam náà sọ ń tọ́sọ ṣùgbọ́n bí kéré ṣe rú àwọn eléyìí àwọn eléyìí yàtọ̀ ǹfẹ́ mà gbọ́nù tẹ́ ẹ bá wá rẹ́ni tí ń wò pé à ẹ má kò fò sáwọn èèyàn ẹ wá jẹ́ sàlàyé ó ní tẹ́ ẹ jẹ́ tí bàbá wọn bá sínú àtọkọ ní kéwú kò lè mà sí rí wọn o sẹ́wọ̀n lẹ́ẹ̀kọ́ ọmọ tún ọ láti rí yóò èèyàn kúnlẹ̀ Yorùbá fẹ́ máa ń sìn kí wọn ò fẹ́ sin náà jẹ́jẹ́ ah, ah. gbogbo nǹkan lèèyàn lè kọ́ kìí ṣe ah, ṣe bọ́ ọ̀rọ̀ àfà rẹ̀ tí ń wọ náà lọ tó ọ̀bá lè bá wọ padà lẹ́yìn rẹ̀ mọ́ pé ó in tí ò bá máa ṣe mùjámálà tẹ́bọ́ wá rẹ̀ ni tí ń sọ òdodo ẹ̀ẹ́kù wá rí nú àwọn tó kún lọ́wọ́ àwọn ní ọkọ̀kọ́ mọ̀ sáwà hmm, náà wà máa gbogbo nǹkan kọ́sá jẹ́ náà wọ́n sọ náà kí ní tí ó mẹ́rin náà ní àjímà àwà mọ́yà bíjọba gbẹ́yìn àrídá sí ìjọba sì mutí ìjọba ń darí ìlú wọ́n ọmọ akẹ́tọ́jọ lẹ́yìn o olóòtú sí ẹkùn fìdínà tọ́tọ́ mi níbo ni pírẹ́sẹ̀ntì wá sí màdájọ́ pé wọ́n èkírùn bí sàárè bá wa nígbà wọ́n èsà àbàkìyèsẹ́ láyìn wọn wọn kàn án ẹwò ẹbá tí náà sọ pé ìkírun bí ẹjẹ́ wà fẹ́ sẹ́wọ́ bí ọjọ́ dẹ́ wọn ti jẹ́ ti sẹ́kọ́ntà mú ẹwò kí lọ́jọ́ ra wọn káwọn bá sì gbọ́yàn yóò yé wọn padà báwọn pé àán kí náà mú pẹ̀lú àwọn ọ̀tá wa nù yóò ta sọ́mọ̀ nǹkan kan òun kàlùkù náà ẹwò lè kéwọ́ jàmáà àwọn àyẹ̀kẹ́ tó wá ń bẹ tó burú ní sísìkù sí mọ́sálásí rẹ̀ mọ́dúrásà àwọn ọ̀gbọ́dọ̀ sẹ̀kú bẹ́ nígbàdẹ̀ yìí àìmọye màdárísù tọ́jẹ́ pẹ́ ní tọ́kọ ibẹ̀ ni wọ́n sì fún wọn tẹ́rẹ́rí àfà ọmọ ṣùgbọ́n tó ń darúkú ọmọ sọ náà ni pé bàbá wa yìí gbogbo kí ó tí wọ́n bá ń tẹ́lì kọ́sà máa rọ̀ sínú kọ́bùrù wọn kí lọ jọra wọn bẹ́ẹ̀ tẹ́ bá wá rẹ̀ tó bẹ́ sọ tọ́rọ̀ o ń kàlù kọ́ ṣẹ̀ṣẹ̀ wà á ma pé à ẹwà o in tí ọba wo ń kàlù kúrẹ̀ lè ṣe Nàìjíríà o wọ́n wà mú islamu wọ́n wà á fi ẹ̀yìn pé ẹ̀ẹ́ bó wú èèyàn lè sin bàbá èèyàn èèyàn lè sí sínú yàrá èèyàn bẹ́ẹ̀ sì ni tàbá ti dẹ́sàlẹ̀ kòkò tí bàbá bá fẹ́ rí sọ̀rọ̀ náà de kéèyàn máa sìnkú lé tàbí sí ìkùsígbó àwọn àyè kan bẹ̀jẹ́ tí ò lè fìkì sí ṣùgbọ́n níjọ́ tí ìjọba bá nídìí wọn ó sì lẹ́kọ̀ọ́ rẹ̀ tí wọ́n bá nílò wọn kà máa wọ́n kálukú náà ọ̀pọ̀ọ̀pọ̀ wà á ṣe bí ẹni pé òun fìrì náà ìjọba ní ọ̀wọ́ náà bẹ́ o ọ̀dà àbọ̀ tí ìjọba bá sòfin nìsín gbogbo òkú bá ń bẹ́lẹ̀ fún ọlọ́wù kápẹ́ muslim lọ́ba sọ wọ́n ní kíni ẹjẹ́ jẹ́ lọ àwọn tí ń súnmọ́ pẹ́sẹ́ntì ọmọ lọ jẹ́ àwọn kìnnì kan tí tó kò tó wọ́n ọba lẹ́wọ̀n wọ́n ti hàn pa owó orí sẹ́sẹ́ kan sáà wó ìgbà làwọn yóò máa yọ̀rọ̀ mọ́ra wọn. àwa rí inú ilé kéwú tẹ̀sán ah ṣé àwọn àtọ́wọ́ páwọn ilé ọmọ kéwú ni wọ́n wá mú mú dírù wọ́n sì ń bẹ́ wọ́n bá ti kí jí máa tàn ẹ̀ ń tí èsì ìrọ́mọ àwọn máa sọ owó bẹ́ẹ̀.

kó o lè búra pé tẹ́nìkan tọ́lọ̀wọ̀n bá kẹ́ ẹnìkan ìwọ nìkan ọwọ́ náà dípò rẹ̀ manda lẹ́dí yẹ́ṣọ́ ìrìndàwó ilẹ̀ àbí ìbìnì ọ̀rọ̀ níta ló tó bẹ́ẹ̀ ṣí ń tẹ̀ sí ìyàjẹ́ nìkan tí ó máa wá bẹ̀mí pé kí ìdàkọ́n tó mẹ́tò zọ̀hírọ̀ ní ọ̀sán tó di pé òòrùn fẹ́ yàtẹ̀rì ayatari tó dé ìdodo sánmà tí ó dùn báyìí ọfẹ́ yẹ̀ tí ọ wọlé anabi ni àgbọ̀dọ̀ kírun táìmù kí ló fà wọ́n nítorí pé àsìkò yẹn tùsá àrùjà táìmù tí ń kó náà lọ ni fine tá a bá ti máa ṣe anabi ànábì táìmù tí ń kó náà jánnàmà lọ táìmù gan ló yẹ ká máa kírun kí ma máa bẹ lọ́hùn ń pé ìwòjú rí ni wá torí àsìkò tí ń bínú lọ ni kò sì yọ̀ǹda kẹ́nìkẹ́kọ́ bẹ̀rù ní táìmù kùn níbẹ̀ ẹwà àmọ̀lọ́ ẹni ó kú ti kú jama ẹgbẹ́jà mẹ́sẹ̀kì o in tẹ́yàn bá ṣe tẹ́yàn ìjáde láyé iná wọn ó gbẹ́dàjọ́ rẹ̀ ní lára àánú tọ́lọ́ ń ṣe fún àtọ́ gàtẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìdúpẹ́ lórí ẹ̀ o ní pé kò ní bí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn rẹ̀ ọlọ́run ní bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ bí wọ́n ti wá kú tán ní wọ́n bá sọ sàárè rẹ̀ níbi tí wọ́n ti à ń sàdúrà sí nǹkan kan pàtàkì kọ́ sàtọ́tà òun kọ́ sàtọ́tà kò síṣẹ́ rẹ̀ ńbẹ̀ tí máa sọ pé kò síṣẹ́ rẹ̀ ńbẹ̀ kò tètè bẹ́ẹ̀ kò sàtọ́lẹ̀ rẹ̀ sọ̀rọ̀ di bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má ra àwọn ẹni ọlọ́run o wọ́n kú wọ́n wà láyé ìṣèyàn <laughs> ṣé èèyàn ọba ti lọ́wọ́ sí i ìtọ́jà burúkú ìṣẹ̀lẹ̀ yé èèyàn èèyàn wọn ò ní bíyàn ṣùgbọ́n tí èèyàn béèrè lọ́wọ́ sí èèyàn dára àwa mọ̀ ẹni tẹ́ ẹ bá wá ní kí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yà àjẹ́ ajá ni àmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ sí yóò lọ́wọ́ sí ṣùgbọ́n àwọn tí ẹ ń ṣe yìí ẹbí ẹ̀pẹ́ tí ẹ ti yó gbogbo owó tí ń dà síbi sàárè o tí ń lọ kó ẹ wá bí àwọn tí wọ́n lọ dáwọ́ bẹ̀ fún àfẹ́ bímọ tí ẹ ti bímọ o tí ẹ ti lówó ọ̀hún ẹ̀rí kìí ṣe kéèyàn ó fi ìsìláàmù lẹ́nìkan kódà wà nù ìsìláàmù kó ní ìsìláàmù ṣe kọ́ ṣe nǹkan kẹwàá kẹ́kẹ́kẹ́kẹ́ kó fi fi ilẹ̀ ẹ̀rí wípé tẹ́ bá fẹ́ ọ̀dà láti bó o ti wá kò mọ́ kí fún ojú náà ni ó àǹtí ẹlẹ́ẹ̀fì ọmọ one million ẹni wọn sọ pé jésù ń kú bọ̀ bí ìṣe wá ní rí ń bẹ̀ ká máa wò ó ti mú kọ́kọ́rọ́ lọ́wọ́ yìí kọ́kọ́rọ́ world bank ọlẹ́ni tó bá ṣe tó ń tẹ̀lé tẹ́lẹ̀ lówó fi lé lọ mo sì ṣe ọba tó di ọdún nípa àwọn kan ní ẹgbàá wájú lọ tó bá tún dọdún mi ìṣú ọmọ tó ń kálukú tí ọmọ tó ń kálukú. àníbi wọ́n sábà lọ́wọ́ sábà tó ní kírun síbi sàárè wà láti sọ́lú ilẹ̀ ìhá ẹmọ́fì sàárè ṣe sí bláì ọba dẹ́dà ti parí ọ̀rọ̀ fún sọ́rọ̀ wà tọrọ bí wọ́n sọ́lá mọ́lé gbogbo àwọn sàárè àti náà mọ́sáàjì ọ̀rọ̀ wà àkí àìléyìn tó ti pẹ́tipẹ́ kò sí ààrẹ ànàbí kan ṣe kan àìmọ́ta fẹ́ ṣe ọ̀dà sàárè ìtẹ́yìn wá kọ́ sára mọ́sálásí kí lẹ́ fi sùn àwọn onímọ̀ wá ní káàmù lọ́wọ́ alìfúkúmù lílẹ̀ asibati mínàlì masjidi awulẹ̀ kọbúrí tí wọ́n bá ti èsì fún bí kan tí mọ́sálásí wá wà mbẹ́ ìmọ̀ ń fẹ́ yà ní fi dínì muhammadi láàyè jìtẹ́mi kọbúrú wà masjidun nínú ẹ̀sọ́rọ̀ fún nàbíwáyìí mọ́sálásí àti sàárè kèé papọ̀ bẹ́ẹ̀lẹ̀ kankaná mọ́sálásí ilé ọlọ́run ni sàárè ilé ètò kú òkú tó ń gán ní ìdí àlàyé kí wá ní ìdàjọ́ ọmọ jẹ́ wọ́n ti kọ́ mọ́sálásí wọ́n wá sẹ́sẹ̀ sùkú bẹ́ẹ̀ yóò ń bá ṣe lọ́kọ́bùn sàárẹ̀hùn lẹ́wù lè annal hukuma lílé àsìbákì ẹ ń bá kọ́kọ́ dé ààyè nínú àmẹ́jẹ́jì o ó níbẹ̀ ẹnì kejì wọ́n gbè kú òfin kí ní bá kọ́kọ́ mọ̀sálásí ìyìn tí ó sì kejì tó déhùn tó jẹ́ sàárẹ̀ bọ́ntọ̀n rí orí táwọ́bà ní táwọ́bà rẹ̀ ẹ̀wù lọ́tẹ́ ojú kan ojú kejì òkú àwọn àbùkù ń sọnù ọmọ wa lọ́wọ́ àwọn ìbùkù ńlá àwọn àlùbáríkà pẹ̀lú sàárè bàbá ṣéwù bírírí ẹjẹ́ awúwá bá ti kọmọdájí mẹ́ òun nábàlọ̀ kọmọdájí mẹ́ ìmọ̀ wájí wọ́n fẹ́ sàrẹ̀ fún wọn àfó obìnrin pé kí lọ́kọ́ débì wọ́n ní sàárè ní àṣìgbà mọ́sálásí ni wọ́n wù ẹ̀wù mọ́sálásí jàmáà à ń bẹ̀ wá wípé ìgbà tá a lè yára wa ní òdodo tó sì lè wúlò òun náà la wà yìí gbogbo àwa tí a fẹ́ kọ́ máa wọ́ mà nípa kí lọ́lọ́run ti rán nàbí ẹ má sì ìfẹ́ ẹnu ẹ má sì mo nífẹ̀ẹ́ lágbájá gbogbo tí bá ti ń ṣe èmi ò tí ẹ̀rí o èmi ò tí ẹ̀rí èmi ò mọ̀pọ̀ láti ṣe ẹ má fi fọmọ sílé ike o nítorí pé àsìkò tá a wà yìí tí a bá lọ ọba dẹ́dà ọmọ abó ń kálukú lò bọ́ba ṣe rí sọba dẹ́dà àsìkò náà láwà àwa ń bí ọ nígbà níkan sí rẹ o níbi tá a dé Allahumma jìyànná mímọ́ ní ìdá máta máta sí lónìí òbòrò ọlọ́njọ́ ṣe wá lẹ́yìn tó jẹ́ pé jọ́ta bá kú ò láyé ẹ̀ṣẹ̀ wọ́ bá wa kú tàbá ti ń kú báyìí ẹ̀ṣẹ̀ wa ló sì kú àwọn èèyàn kan kúrò ní ẹ̀ṣẹ̀ wọn bá kú torí tí wọ́n fi ilẹ̀ ilẹ̀ àwọn kan sọ pé táwọn ọba ṣe àwọn oníròjú rí ọlọ́run ibi ní ọlọ́run dẹni oló ti kú ẹ̀ṣẹ̀ rẹ̀ wá túbú ẹ̀ṣẹ̀ ti ń láyé lọ tọ́wọ́ ní ẹ̀ ń tẹ́lọ́n pẹ̀lú okùnfọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀nu pé ọba dẹ́dàjọ́ ìjọ ń bá kú ti mọ̀ dákẹ́ báyìí jẹ́sẹ̀ ni ọba ń kú àwọn èèyàn kú tẹ́sẹ̀ wọn òkú òun kú kò sí láyé mọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ sì tún ṣiṣẹ́ lọ ìwà ń ṣiṣẹ́ ju tàǹtẹ́ tó ha sàfàràn ìmọ̀ ní ànábì ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé kò sí ní sùn ẹ̀yọ kan báyìí tọ́ wá nípa ibi tí àti ń ṣe gbàgbẹ́ hammam wo bàtúrùmù tí wọ́n wá bí wá pé ibo ni akubahu min huma ló burú jù ní ẹ̀gbin nínú ọ̀nà méjèèjì ohun kálukú ní tọ́ílẹ̀tì wọ́n wá láàgbọ́dọ̀ kírun ní batúrúmù ẹnìkan wá gbọ́ yéjì pé ẹn batúrúmù láti lè kírun o ń sì làbúrò a lè kírun bí ẹ̀gbọ́n rẹ o tọ́tọ́lẹ́sì àì kírun fọ́lọ̀ ní batúrúmù àì má kírun fọ́ ọbàdẹ́dà ní tọ́ílẹ̀tì jẹ́mẹ́wàá wùkan sẹ́yìn òtí mẹ̀sìtò dáhùn sí ẹ̀ntì lọ kínú tọ́ilẹ̀ torí sínú torí ààyè ààyè ṣẹ̀ǹtọ́n awárí ìsìnbáàtì tó dá lọ́dọ̀ àwọn mímọ̀ wípé al'amákínú lẹ̀tí yáwí iléyẹ̀ ṣẹ̀ǹtọ́n láti sọ́lá àwọn ààyè tẹ́fù bá máa tí máa tí máa ń wọ̀ sí àìmákìrán mẹ́ bí ibo ẹ̀yíwá wá Ànábì wa sallallahu alaihi wa sallama wọ́n wá bí lérè sáàlẹ̀ kírun fi mawatimil ghanam ní agbo ewúrẹ́ agbo ó ń ṣe ní kọ̀sàbúrú mẹ́ àwọ̀tẹ́lì ibìlì ńkọ́ ibi ọba jí àgbò ràkùnmí ńkọ́ ó ń sọ lọ ní àgbòdò kírun lẹ kí ló dé ìlàwádé lè anà kólẹ̀kọ́ mi nà ṣẹ̀yàfún nítorí pé ràkùnmí nínú ẹ̀dá rẹ̀ ara ń tọ́lọ̀ ń fi dáṣẹ́ ìtọ́n ìbẹ̀nú ẹ̀dá rẹ̀ ràkùnmí tàwọn ẹranko ní ṣùgbọ́n èèyàn màkà ń bẹ lára rẹ̀ ìbá tẹ pẹ̀lú èṣù ń bẹ lára rẹ̀ nírakùnmí tá a bá ti ń wò ó ní àwọn èèmà tọ́pọ̀ tó lè júwe bẹ́ẹ̀ fún wa àwọn mọ̀ wọ́n ní ká má kírun ní bùjẹ rẹ̀ alẹ́ kírun ní bùjẹ rẹ̀ àwọn mímọ̀ ní lẹ́yìn tí ó dìnà rárá tẹ́ ẹ bá wo àwọn tó jẹ́ wípé nǹkan fi ń ṣiṣẹ́ ṣe ò lè wúrẹ́ ẹ máa rí ìfarabalẹ̀ ìtẹríba lára wọn ọ̀rọ̀ láti sẹ́yìn àwọn alẹ́mọ́ ní bí ṣùgbọ́n bá ti bá àwọn tí wọ́n ń ṣe ràkùnmí lò tẹ pé ràkùnmí ni wọ́n fi ń ṣe ájì àmù bí gbàtìyàn ní èèyàn ní màlúù tọ̀pọ̀ ní ràkùnmí ibẹ̀ ni ó ti ṣe ibẹ̀ ni ìlọ́bá lọ́dọ́ bá bọ̀ àní ràkùnmí náà ni tẹ́ ẹ bá káwọn tí wọ́n bá hùwà ń gbà mí èèyàn máa wò pé ah, ah, ẹ sì wọ́n sọ̀rọ̀ mí báyìí ẹ̀ àà ah, ah, kí ló dé nítorí wípé ìmísí tí ń jẹ tí ń bá mu yóò máa wọnú ara wọn. bákan náà kúlù makanin hadaru shaitan àwọn ààyè téèyàn bá ti rí pé èṣù ọdá síbẹ̀ لما جاء في الصحيح من حديث أبي هريرة أني عرفنا من رسول الله سلام تعريس نكين وما بولاجو كواو بي ايه سجيا سمكاسو دي كيليو توما تعريس ني قال له أجو فرسول الله سلام أوام بادو جوانا سجيا سمي أربينا نمي فلم نستيقظ أتاوانيو أتانبينيو أني ككنوا آتاجي حتى طلعت الشمس tí tó ń fi òòrùn fi yọ ah, ó ṣe bílálù ẹ̀ kó rọrùn ọ̀dà àlúbì bá pàṣẹ ọ̀yá ẹ pé káwọn èèyàn fún kàlùkù ọkẹ́rù rẹ̀ ẹ̀jẹ̀ aṣọwájú àkọ́kọ́ àsìkò oorun ti lọ òòrùn fi yọ ìwọ̀n àṣùbáṣì wọ́n wá ìǹkẹ́yẹ́sẹ̀lẹ̀ tí wọ́n níbi irú bí àníbí wá ní ọ̀yá fún kàlùkù ẹ̀kọ́ ẹ̀mí sórí nǹkan padà ẹjẹ́ àlọ́ wọ́n wá sún sí irú wẹ́mà lápẹ̀rẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ wà dúó wọ́n sálùwàlà wọ́n pè rán wọ́n ẹ̀ṣẹ̀ wà kírun irun tó ti tú ọ̀rẹ́ dì tó ti lọ ṣe bójú ẹsẹ̀ fún ọmọ ẹsẹ̀ pàràpàrà wọ́n mọ̀ sáré kí àníbì tó wá lọ lára káwọn ó fi kú ò láàyè o àwọn mímọ̀ ní ajẹ́pẹ́tùmẹ̀ ní pé ààyè tẹ́sù bá ti dá sí téèyàn ń ṣe àmọ́ ti bẹ̀ẹ́lẹ̀ kírun ni odi mẹ́rin min hadil amakin al'arudu al-maghsuba ilẹ̀ tí èèyàn bá jalè rẹ̀ èèyàn jí ló lẹ̀ wọ́n ní bá ti kòrò bá tó kọ́mọ́ kí n lórí rẹ̀ ọlọ́run ní gbà rún ah! ẹlòmí ò ti ẹ̀jí ló lẹ̀ yóò ti kọ̀ mọ́tara síbẹ̀ ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ta ọlọ́njọ́ wàláì wọ́n lọ mẹ́ni rẹ̀ ó ń ka ìkúnlẹ̀ sí mara ẹ̀ díẹ̀ ṣùgbọ́n kọ̀ sẹ́ tó mara ẹ̀ sọ̀lọ́n ẹnìkan ti jalè lólẹ̀ tí èsè kàtà tí èsè oníṣe mẹ́ta ọwọ́ lórí ìgbé fún àwọn àjọ rẹ̀ olówó ṣiṣẹ́ láì sọ mí pé àgbàlagbà rẹ̀. wọ́n sì máa sún ara wọn pé àwọn àwọn àròlé àwọn àtàbẹ̀rẹ̀ ṣùgbọ́n alhamdulillah ọbàdé wípé níjọ́ tí àlàmọ́rí yẹn ń tẹ́lẹ̀ torí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni tó bá jẹ́ sí òye ipò kí gbogbo ẹni tí ọmọ ní ẹwà kọ́dà tó ti yìn wọ́n pé à nírú àárín kéyìn sí ìfadúgbù lẹ́lẹ̀ kọ́ wá ní wọ́n máa fi sìnkú àwọn ilé ìtanú ọlọ́wọ́ irú àwọn ilé náà tí wọ́n kàn kú ni wọ́n lọ náà kẹ́ni irú àwọn ilé àwọn ọlọ́n ti ẹ̀sìn mọ̀pọ̀lọpọ̀ tó ń pọ̀lùkú náà máa rònú ẹlùmí ọgbọ́pù wọn gbà ní ah tààtì káyò képe ń bò làbá ah bàbá sọ́sọ́ náà lè ó tún wọ́n sì gbé lẹ́fọ̀ lọ ah, ọlọ́njọ́ ọba ní bọ́ náà láti rí dáná àbá kú o tájú àwọn òsì lọ́ọ̀dì kankan lórí ọ̀lọ́ sọ́mọ rẹ o ẹlòmí ó bá mi àwọn ẹ a nira ní fún ah, yóò wọ́n sì wá sí láàárọ̀ wọ́n sì wá sí lọ́sàn ó yọ wọ́n sì bọ́ọ̀lù ń gbà bọ́ọ̀lù ń gbà ẹ̀ mọ́ o tó ní òde bọ́ọ̀ gbà ń gbà pọ̀tọ̀ bọ́ọ̀lù ń gbà o gbé kò sí ní mẹ́gbà á máa ṣàgbéyèlé á máa bẹ̀ ẹ́ á máa á máa jú rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ rẹ̀ ilẹ̀ kéèyàn bá jalè rẹ̀ jẹ̀mọ́ ẹ̀ jẹ́ àmọ́ wa wò ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ lónìí ó ní two flood àṣewà ní àfùlọ́rà ó sì jalè áfíòkù nígbò wá rí wípé ẹni yìí èèyàn líle kan ni yóò sì gbalẹ̀ padà ọkẹ́ para àdúgbò sí ni ní ẹbá jọ ń dáwó búlọ́ọ̀kù wọ́n bá ti dẹ̀kọ̀ mọ́sálásí àáfù hmm, tó jíun gẹ́gẹ́ èmi àti iná lè sọ pé ah lérí àtẹ́ntì ń ta ìplọ́ọ̀tì ní eighty million kẹ́nìkan wá fi half a plot forty million naira lẹ̀ káti kọ́mọ́ àràbí ìlàgbájá àjẹ́ náà yín sòwò sí ni olóòsì máa ń tàbí kí ló wá bí ti àlàádù alìmọ̀kúbà sí àdíìsì wà lórí àdíìsì wà lórí ẹ̀ àwọn mímọ̀ ní ọba dẹ́dà ń sọ́nù alìkùránì wípé yá àyíwá alladhina amanu mo pẹ̀ bùbá rẹ̀ la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha àti kẹ́ẹ̀rí pé ẹ ṣe sùúrù tẹ́ ẹ gbà yọ̀ǹda tí wọ́n bá tó yọ̀ǹda fi ní kẹ́ ẹ tó wọ bẹ̀ o wọ́n ní àáwọ̀lé ó lé tí ó tó jẹ́ pé ìgbà tó lé bá fẹ́ ká kó mẹ́ náà lágbọ́dọ̀ kó mẹ́ kèsè fáájò kò tẹ̀tẹ̀rẹ́ bẹ̀ ọba dàdà ní kárípa àgbà yọ̀ǹda tí ńlá wà á lọ rè jílẹ̀ a wà ní ọba dàdà tó ní ká mọ́dé lé ó lé kiri láwà jílẹ̀ fún òun pa afẹ́ fi kọ́lé rẹ̀ àbá sọ pa afẹ́ fi ìbádà lórí rẹ̀ ṣùgbọ́n àwọn ẹnu àwọn àfóókò àwọn apákan sọ pé yóò jìyà ilẹ̀ tó jí yóò ní ládà àrùn ẹnìkan ní yóò jìyà kò ní ládà àrùn e, e, e, torí atúlẹ̀ tún bọ́ síwájú sí tàbí káwa náà ń gbọ́ àǹkà ń pa sàlámù náà ni kátọ́rọ̀ táwọn mímọ̀ sọ eléyìí ṣùgbọ́n èyí tí ó sì ń kọ́dà nínú àwọn mímọ̀ ná jùmúrù alìlẹ̀ ìlmi àwọn tí wọ́n pọ̀ ní àwọn àfà ibi tí wọ́n lọ ni pé ó ń tọ̀ àwọn ti tẹ̀fríkì nítorí wípé ilẹ̀ tí wọ́n jí tí wọ́n gbà kéèyàn sorry ilẹ̀ téèyàn gbà alárùn màṣúbà kí máa ṣúbà wọn ilẹ̀ téèyàn bá mọ̀ lẹ́lọ ní tàbòtì kò ní bá ṣe pẹ̀lú ràn nítorí ọ̀nà ní á kò sọ fún wa wípé lára mẹ́jẹ̀mú tí fi gbàrún yín oníkẹ́ kí lórí ilẹ̀ tí ẹ gbàmúlẹ̀ lọ ìrún wà lọ́tọ̀ ọ̀ràn tọ́dá ìwà lọ́tọ̀ gẹ́gẹ́ bí ẹni tó lọ sọ̀díyà ọgbà fisa umrọ nínú Ramadan ó sì fún nígbà Ramadan parí tán ní bá ń sá káàkiri kí ládé ó ló ń fẹ́ ṣe ájì ó sì dọ̀gbọ́n ó ti fà sí ó sì ájì sọ ájì àbí ò ájì àwọn onímọ̀ ní oní ájì nítorí pé òfà tí ò sí inú mọ́jẹ̀mú ájì ó ti wà bí ọ̀rẹ́ ṣùgbọ́n yóò rújọ́ gbogbo ẹ̀jẹ̀ àmà àtijọba Saudi wọn àjọ rújọ́ wa ọ̀dá wà lálẹ́ sí alọ́rùn intanẹ́tì fi ilẹ̀ fún wa tó ní a máa mánéjì ó jẹ́ àrí mánéjì àìmẹ́yàn ló tún kú máa lọ lórí àwọn eléyìí wọ́n dáhùn àwọn obìnrin dáhùn sọ̀kọ́ ọlọ́run rèé ó wọn tí wọ́n ti ara wọn pa ara wọn rèé àwọn tí wọ́n dìtọ̀lọ́pọ̀ ààrẹ tí wọ́n rí bí sọ́bẹ̀ tẹ́ǹtì wọn àwọn tí wọ́n gba tẹ́ǹtì mọ́ lọ́rẹ̀ o wọ́n ma wá ka gbogbo ẹ̀sí lọ́fún ṣùgbọ́n àlàájì ló mẹ́ àwọn jùmúrù alìlẹ̀ ilmi wọ́n lọ bí pé ó nírun bẹ̀ yọ́ jẹjọ́ ọlẹ̀ ni àwọn Hanabila wọ́n ní kò nírun yọ́ jẹjọ́ ọlẹ̀ náà kò nírun zọ̀hìríyà wà khususan Ibn Hazm al-Zahiri sarraha bi anna salatahu batila irun fún òtí ẹ̀kọ́ nígbàtẹ́ yóò kírun ó ní ọ̀rọ̀ rẹ̀ jẹma àti rí bí márùn sọ bí ibn láì wájú lọ́kọ̀ hàr sí mẹ́fà tó bá tún di jọ mẹ́jọ á tẹ̀síwájú pẹ̀lú àwọn ààyè tó tó kùí á sì parí kótúbà yìí kó tó di wípé á tàbí kó sì tẹ̀jọ mẹ́jọ náà ọba ìbàdà ọ̀rọ̀ ajì kún pípọ̀ bọ́yá kákàn tètè sọ أخطأوا الحجيج والمعتمرين المنتشرة àwọn mistakes tí àwọn alálàájí àti olúmọ́rọ́ tí wọ́n máa ń sábà àti ẹlòmí máa ń kó bẹ̀ pẹ̀lú àìmọ̀kan ẹlòmí máa ń kó bẹ̀ pẹ̀lú pé aláìmọ̀kan lọ́tẹ̀lẹ̀ ẹlòmí máa ń kó bẹ̀ pẹ̀lú pé òròjú lẹ́ntọ́fẹ́ mú ṣiṣẹ́ ẹlòmí máa ń kó bẹ̀ pẹ̀lú agídí inú tẹ̀lé ma ń kọ́ bẹ̀ pẹ̀lú pé ó ti sú mi ó ọlọ́njọ́ ọlọ́ndàkùn ọlọ́njọ́ ọlọ́ndàkùn mẹ́jì kíṣẹ́ ìtàn ọgbẹ̀nu wa sọ̀rọ̀ ẹnìkan parí sí ájì ọwọ́ abú ẹkún ó ní àti wà lábáyé nìkan ní kí ọlọ́run fẹ́ gbàgà ìrìn lọ́hùn kìíní kan bí ibi pa wá gẹ́gẹ́gẹ́gẹ́ ọlọ́run yìí fẹ́ mẹ́lẹ́nu sọ mo fi ń sọ mọ́tò dé dé ájì ìpàdé kò sọ bẹ́ẹ̀ nítòótọ́ ẹni ìjọ́nà lọ́hùn bí èèyàn mẹ́wàá ní máa kó lóko lọ kìí sólówó kéke ó lọ́rọ̀ mẹ́jọ ò débẹ̀ mà torí wípé wà lélẹ̀ ìpọ̀ lónìí ọba dẹ́dà orí mi o tí ẹ bá bóúnjẹ wájú ẹ wọ́n gbé fún ni tẹ́ ẹ bá bá sọ lọ́rùn rẹ̀ wọ́n fún ni kìí ṣe pé má wà mẹ́kàmà ọlọ́run gbọ́ lẹ́ẹ̀pàrátá ọlọ́run jọ ọlọ́run dákun ọlọ́run jọ ọlọ́run dákun lákì ń pariwo fún wa wípé Islam kò sí tọrọ tó ṣùgbọ́n tá a bá ti gbọ́yé àti kú ìsinmi tá a bá ti gbọ́ ìsìlámù yìí pé ẹ̀sìn ọlọ́run rè ọlọ́run gẹ̀rẹ́gẹ̀rẹ́ là ń sìn in tó sì fẹ́ ká fi sin olélé yìí jẹ́mọ̀ tẹ́ ẹ bá rí ilé ìjọsìn míì bí àwọn èèyàn ṣe ń sọ pé ọlọ́run làwọn ń sìn bẹ́ẹ̀ bí ní láì tààlà ìmọ̀ ká mọ̀ bá kútùbà yìí lọ torí pé tá a bá ṣe kútùbà yìí ọkàn sí ó súnmọ́ ká parí rẹ̀ àmọ́kírun alìmọ̀nìyí àni sọ̀rọ̀ àti fìyà àlìparí rẹ̀ ṣùgbọ́n tí a bá bá lọ torí àwọn sáwọn tí ń bá ti wo àsìkò àwọn alálàájì tí ọba ti súnmọ́ ju bó ṣe yẹ lọ a tẹ̀síwájú bẹ̀bí ìdí láì níwájú kọ̀hár àmì ọba dẹ́dà nínú ọ̀dà níkàṣẹ́ rẹ̀ àti eh, rúure oná ní islam yìí ọlọ́run dákun jẹ́ àṣọ rẹ o jẹ́ àtán sórí ìyọnu rẹ o má jẹ́ àtán sórí ìbínú rẹ o gbogbo àwọn tí wọ́n múra hajj báyìí má ṣe pé má ṣe wọ́n lẹ́ni tá a fẹ́ sìn lọ síbi tí wọ́n ti kú bá ní sọ wọn lọ bá ní sọ wọn bọ̀ o ẹ gbogbo èyí ń ṣẹlẹ̀ lágbàáyé bá bututu bẹ́ o má jẹ́ ọ̀dá wọn aláàjì padà má jẹ́ wọn forí sán wọn rà nìkan sí rẹ ìwọ ọba dẹ́dàá lágbára tó ń kọ́ńtró gbogbo nǹkan má sáà bá ní gbaná sí ẹnì kọ̀ọ̀kan wọn mú dá wọn jókòó kí tiẹ̀ òfin lè ṣeé ṣe wọ́n lọ́dà ní kẹsì rẹ̀ àwa ń bí ọ àwa tí a fẹ́ wà nílé náà jẹ́ aṣọ́dún ayọ̀ méjì aṣọ́dún náà nínú ìbànújẹ́ gbogbo apáta ìta agbére mọ́sálásí nínú ìbànújẹ́ tàbí ìpayà mọ́sàbá ni sọ́ di ìfọ̀kànbalẹ̀ gbogbo ìtọ́kàn wa ti balẹ̀ méjì apàdà páyà ń bẹ́mà bí hakila hawla wala quwwata illa billahi alhamdulillah alhamdulillah خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن أحب البقاء على وجه الأرض إلى الله سبحانه وتعالى مساجدها وقد كانت المساجد بيوت الله قال الله تعالى في بيوت أدنى الله أن ترفع ويذكر فيها اسمه يسبه له فيها بالغدو والآصال عباد الله طهروا بيوت الله نظفوها عظموا شعائر الله ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ما هذا وقد خص النبي صلى الله عليه وسلم من بين سائر الأنبياء بخصوصيات كثيرة منها ما جاء من مقولته الصحيحة وجعلت الأرض مسجدا وطهورا المسجد الأرض كلها مسجد لرسول الله صلى الله عليه وسلم وهذه, وهذه خصيصة من خصائص هذا النبي الكريم صلوات ربي وسلامه عليه لكن ما هذا هناك أماكن نهي عن الصلاة فيها أمتنا لا بد أن نتعرف على هذه الأماكن حتى تقوى صلاتنا عند ربنا سبحانه وتعالى موقع الرضا وموقع القبول أمة الإسلام جاءنا حديث أخرجه الإمام الترمذي في سننه وابن ماجه في سننه من حديث عبد بن عمر رضي الله تعالى عنه أرضاه أن النبي صلى الله عليه وسلم نهى عن سبعة مواطن أن نصلي فيهن فقال ونهى أن يصلى في سبعة مواطن المزبلة والمجزر والمقبرة وقارعة الطريق وفي الحمام وفي الحمام ثم قال وفوق بيت الله وفوق ذال بيت الله سبحانه وتعالى لكن هذا الحديث غير ثابت ضعفه المحدث أكثر المحدثين حتى ضعفه العلامة الألباني في إرواء الغليل رحمه الله تعالى بل رحم الله الجميع رحمة الأبرار أمة الإسلام ولكن بالاستقراء جاءت نتائج الأفكار عند أهل العلم وقد جاءتنا نصوص أخر تحرم الصلاة في بعض الأماكن وهذه النصوص ثابتة من ما جاء من حديث رسول الله صلى الله عليه وسلم أنها قال الأرض كل الأرض كلها مساجد الأرض كلها مساجد إلا المقبرة والحمام فالرسول صلى الله عليه وسلم نهانا عن الصلاة في المقبرة جاء هذا الناس من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها ومن حديث أبي هريرة ومن حديث أم سلمة أن النبي صلى الله عليه وسلم نهانا أن نصلي على الى القبور أو أن نبني عليها حتى جاءت اللعنة من هذا النبي الرحمة لليهود على اليهود والنصارى لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد الحديث أمة الإسلام أما الحمام كذلك قد رأينا النهي الصريح عن الصلاة فيه نعم ما جاء النهي الصريح عن الصلاة في الحشوش ولكن كل عارف وكل عاقل يعلم أن الحمام أخف ضررا في النجاسة من الحشوش ومع هذا ما ذكر صلى الله عليه وسلم الحشوش لكن قد فهمنا هذا بل فهمنا أنه أشد نهيا من الحمام بذكر الحمام أمة الإسلام ومما ومن الأماكن التي نهي عن الصلاة فيها الأرض المغصوبة قال عن العلم الله سبحانه وتعالى منعنا عن المفاجهة بدخول بيت غيرنا أو بدخول بيوت لم يؤذن لنا في دخولها فكيف بأرض مغصوبة تقام عليها الصلاة ويجلسون فيها مطمئنين داعين الله سبحانه وتعالى فإنه أقبى من البيت الذي منعنا الله سبحانه وتعالى من دونه بدون استئذان فقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما في من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى ثم الصلاة والسلام على عباد المصطفى أما بعد عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام اجتنبوا المقبرة أن تصلوا فيها واجتنبوا الحمام أن تصلوا فيها كذلك فقد نهانا رسول الله صلى الله عليه وسلم عن الصلاة في هذه الأماكن وكذلك جاء النهي الصريح عن الصلاة في مواطن الإبل مع الإذن بالصلاة في مواطن الغنم فالرسول صلى الله عليه وسلم أخبرنا أن العلة في هذا النهي على أن الإبل خلقت من الجن ففيها شيء مما خلق منه الجن فنهانا صلى الله عليه لذلك إذا رأيتم أهل الإبل فإن أكثرهم أهل تكبر وتجبر واستكبار وترفع على الآخرين أمة الإسلام نهانا صلى الله عليه عن الصلاة في مواطن الإبل وأدنى لنا في مواطن الغنم وكذلك جاء النهي عن الصلاة في المزبلة جاء جاءنا النعي عن الصلاة في الأماكن التي يأوي إليها الشياطين أو المكان الذي حضر الإنسان فيه الشيطان جاء هذا في الصحيحين من حديث يدور رضا الله خرج مسافرا في سفر ثم عرسوا كي ناموا وقتا من الليل وغلبتهم أعينهم حتى انغمسوا في النوم ولم يستيقظوا حتى طلعت الشمس كما أقر بذلك الراوي فلم نستيقظ حتى طلعت الشمس فلما طلعت الشمس آمن صلى الله بالارتحال وبالانتقال من هذا المكان الذي جاءوا فيه النسيان من الشيطان ثم تحركوا وصلوا في مكان آخر ومن هناك اهل العلم أن الإنسان إذا حضره الشيطان بمكان فلا بد له أن ينتقل عن هذا المكان قبل أن يؤدي صلاته لله سبحانه وتعالى بل الأفضل له أن ينتقل من هذا المكان ثم يصلي في مكان آخر كما رأينا هذا من صحيح رسول الله صلى الله عليه وسلم هذه الأماكن كثيرة وسناتي بحجة العلم على كل منها ونستمر في بيان هذه الأماكن في الخطبة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لثوى المسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا ووفقنا في جميع أمورنا آمنا ربنا بما أنت أهله فاجعلنا التقوى وأهل المغفرة اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدات بنفسي وصل الناس ملائكته وسلك بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائم في مخلص سيئة ثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله استو استووا واعتدلوا سد الخلل بين بالمنطق استو الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذاب وفيها يطاف عليهم بصحاف من ذاب وأكواب وفيها وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن المجرمين في عذاب جهنم جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله